إن أصدق الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة كل بدعة ضلالة ولا ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ini untuk kerja abẹ̀rẹ̀ sí ká gíra sí àtúnṣe fún àmàlò ìṣòro àtẹ̀sàlàyé àwọn kọ́tẹ́yìn láti ṣe ọkàn ìlú ti mọ́ tí ó fi lè rìn rìn lọ́sọ́dọ̀ ọlọ́run nínú àwọn ọlọ́run ọ̀kan ní wọ́n kọ wípé màfá ń tó ìtumẹ̀ òkútàkọ̀ wípé àkàdá wọ́n màfá wípé àkẹ́rọ̀ wípé ìlú àwọn dísáńtì ìpìlẹ̀ ayé ìrìn ilé ayé àwọn ibi tó jẹ́ pápá ilé ayé tó ṣe pé kò sí development ibẹ̀ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ sọ̀rọ̀ ya ẹsẹ̀ ìyẹn fi rìn ìyẹn fi mọ́tò rẹ̀ ìyẹn fi pléènì ìyẹn fi pléènì màfáwù tó ti ní àná wọ́n màfáwù tó ń bá pẹ̀lú dísáǹsì ayé sọ̀rọ̀ ọlọ́run tó ká òfin òkòló ọkàn ni wọ́n fi ń travel distance. Now, báwa tí kíra yẹn lọ́wọ́ lọ́wọ́ wa ibi ká ti bẹ̀rẹ̀ lónìí ó ní ìmọ̀ péjì same page káka ní láta ní àná pọ̀ ẹ̀hẹ́n bẹ́ẹ̀ ní ìtọ́ ọ̀tún tẹ́ bá wo bí tí أعطوه قال الحسن البصري اللهم والله ما سبقهم ẹ̀rí bẹ̀rẹ̀ náà sọ̀tọ̀ tẹ̀lé ni wá àmọ́lò kòló sáfúdólò àmọ́lò ìjọwá rẹ̀ lẹ́nu ìrọ̀ta agiri orí tí a ti tẹ́lẹ̀ rẹ̀ wà àmọ́lò kòló sáfúdólò àmọ́lò ìjọwá rẹ̀ lẹ́nu àwọn iṣẹ́ tó ní ṣe pẹ̀lú ọkàn tó ṣe pé ọkàn lèyàn fi ń ṣe mahaba ìfẹ́ ọlọ́run alhaw ìbẹ̀rù ọlọ́run àbọ̀já ìrànkan ọlọ́run àníyà oríṣi ìfẹ́ ìyàtí ṣe ìjọsìn fọlọ́run àtàkùwà gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ọkàn nípínlẹ̀ rẹ̀ ó ju iṣẹ́ oríkèé lọ láwọn ọ̀nà tó pọ̀ tí gbogbo wa bá wò ó àgẹ́bà ti sọ ọlọ́run tó fún alágbọ̀ọ́yé Qur'an ọ̀rọ̀ rẹ̀ bí ẹ tó gbọ́ Qur'an yìí sí náà lè fi máa mọ ọlọ́run. Hmm? ṣé ẹ̀ máa ń gbọ́n tó Qur'an wí kéèyàn kà yóò fọ kàmìàmọ́ yóò tẹ̀mọ́ tọ́ka ẹ̀ ọ̀ ṣùgbọ́n tó wá kù fún yàn wá ni pé nígbà tí ọkà yàn bá fi taná kí ẹ̀ tẹ̀ wá wá information mọ́ lọ ó dàbí ká sọpẹ́ nìkan ní gbà wọn lọ́mọ yìí ó wọ very very intelligent kò sí nǹkan tẹ́ ẹ sọ fún tí ò understand ṣé ẹ mọ̀ pé information náà ló gbé intelligence ẹ̀ jáde ìbáfẹ́ wá intelligence ní pé ẹ wá fẹ́ kan wá tọ̀ láì ọpọlọ ẹ ní information kò ní ṣe kò lọ sùn kò ní rán bẹ́ẹ̀ náà ni pé tọ́kàn náà bá mọ́ na information kan lè yóò mọ fídíì ẹ̀ pẹ̀lú yóò fi lè mọ ọmọ ọlọ́run ìyẹn lè yàtọ̀ láàrin tó ṣe pé ní kéko àánì kò mọ̀ túmọ̀ rẹ̀ kọ́lá fún mọ̀ túmọ̀ rẹ̀ yóò yóò tàn lẹ̀ yóò tàn lẹ̀ sọ́kẹ̀ nítorí wàá kù ní ibi sẹ́ẹ̀kì tó kù ní pẹ́ẹ́sẹ̀ wàá mọ̀ nǹkan lọ. ọ̀nà àwọn àtìlẹ́yìn tó ṣe wípé àwọn òfẹ́ kan mọ́ kùránì púpọ̀ ní tùmọ̀ alágbára ṣùgbọ́n tùmọ̀ tí kùránì ń wí ó sọ̀kalẹ̀ lọ́kàn tí wọn àwọn ní tẹ́tẹ́ńtà àti mọ́lọ́ jẹ́rìí tó fẹ̀kan ní ní ìtura tó tá a bá dé ìlọ́wọ́ ara wa pé nínú kùránì súrà wo la lè rántí káàkọ̀ pé súrà yẹn látòkè délẹ̀ ìpè ń sọ ni nípa kọ́ńdọ̀tì báwo ni mùsùlùmí táwọn mùsùlùmí ó ti ṣe láàrin ara wọn tí wọ́n ti bára wọn lò ní tí wọ́n gbọ́dọ̀ ṣe tí wọ́n gbọ́dọ̀ ṣe tó fi bá àwùjọ wọn yóò wà ọlọ́run bá ti fẹ́ kó wá súrà kó didi pé súrà kọ́ńdọ̀tì súrà tó gbòdúrà máṣáàlú súrà tó gbòdúrà yóò dáa fún mi sọ́ọ̀tù tó jọ. ẹ bá wo súrà náà kọ́ ọ nínú olùgbé ìṣúra ọlọ́run bá ti ń sọ̀rọ̀ ìpínlẹ̀ ìfọ́kànlẹ̀ ṣe ẹ̀ tó fi mú dáadáa wá ìpínlẹ̀ ìfọ́kàn òbí ṣe tó ti gbé dáadáa ìpínlẹ̀ ọlọ́run kọ́ bẹ̀rẹ̀ ìpè bàbá fẹ́ tó kọ́ńdọ́ọ̀tì wa dáadáa láì ara wa tọ́ lọ́nà àkọ́kọ́ yá ayọ́ lẹ̀ ní àmọ́ láti kọ́ dìímọ̀ bẹ́ẹ̀ ní ẹ̀dẹ́ ìlà àwọn tó bẹ̀rẹ̀. bọ́lá àtòjúṣe rẹ̀ bá ti sọ̀rọ̀ bọ́lá àtòjúṣe rẹ̀ bá ti dìtáì bọ́lá àtòjúṣe rẹ̀ bá ti pàtẹ ẹ̀mọ́gbé ìkàmì ìtàwájú ọlọ́run bẹ̀rẹ̀ ìpè ìtumọ̀ ẹ̀mí wípé àṣetá abáfẹ́ tó kọ́ńdọ́kì àmì wa ṣe ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ àkọ́kọ́ adábùbọ̀ àlùbà ìṣú ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ìṣú ẹ̀kọ́ pẹ̀lú àmì tọ̀ tẹ́lá wá dọ́lọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ kan mú súra yìí nígbà tó fẹ́ sọ àwọn tó ṣe pé tó ní ilé ìtàn kan bẹ lọ́kàn àwọn tó dáa náà ni wọ́n fi ń ṣe áàkì kan tó dáa pẹ̀lú ànábì ọlọ́ọ̀ni iná lẹ́lẹ́dẹ́ ìbùdó náà fún wákọ̀ ìdá rasulillah àwọn tó ṣe pé wọn kì í gbóhùn wọn sókè wọn ànábì sọ́nà ó dàbí

nígbà tí ó sọ̀tà àrọ́bù náà kọ́ kọ́ láti àrọ́bù àmàna kùlàǹtì mìíràn wà láti olú àfọlámù àwọn àrọ́bù bá wọn lọ́wọ́ bá lọ́wọ́ náà ẹ̀ẹ́dẹ̀ lọ́wọ́ ẹ sọ pé ìjuwọ́lẹ̀ tó lọ wà lámà yẹ́dẹ́ kó lè ìmáàlì èkó ìmáàlì òkú ìwọ̀nà ọ̀kan yẹ òkú ìwọ̀nà ọ̀kan náà ló bá náà ó wọ̀nà ọ̀kan ló bá náà ṣe tẹ́fà wo tápọ̀ àlébí rà tápọ̀ àkókò fáwọn kan gbóhùn wọn bá ní ọ̀dà náà ní kẹ́wọ́ ìmá àti tápọ̀ àti ìmá ní àkókò wà lọ́kàn ẹ́ àtẹ́kọ̀ ahùn ọkàn àbí ìnàlá àláyé ń gbòòrò ìlà ìsáàdùkún wàlá ìlà àkùwárùkún wàlá fún yẹn ń gbòòrò mọ́lá ìlà àkùlógún ẹ́ àbí wà á máa tẹ́ ẹ bá jẹ ìmánì àti sáfù àpapọ̀ òun náà ló bí wìláyà kí ẹ jẹ́ wòlé ọ̀rọ̀ ìmánì àti sáfù ló bí wìláyà pé èèyàn jẹ́ ní ọlọ́run àti tẹ́yìn ó bá jẹ́ ní ọlọ́run ọkàn òkú kékeré lẹ́yìn bóòlù àti mọ̀tò bẹ́ẹ̀ ni ọlọ́run àlá ìlà àwùjá àlá لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون but iman kan so ni atakwa ni ọkàn la kọ́kọ́ ìtí ó bá wà lọ́kàn yẹn yóò wá bíṣẹ́ kì í bíṣẹ́ là kọ́kọ́ ìtọ́fà tá a ti ní ìfẹ́sẹ̀ lẹ́ni pé àwa wo òwe wá sínú fúlàfù kò sí kẹta nínú wa tó sọ ṣàhádà aláìlá kò sọ ní islam yes wọ́n bí wa sílẹ̀ ni so àwọn experience kankan tàbí jẹ́ mùsùlùmí ẹni tó bá experience kankan tó bá jẹ́ mùsùlùmí yóò mọ̀ pé òwò tó lè sọ pé ìkan báyìí ni o bí bá fúlá nígbà tí o gbọ́ fún advice ara ní ìbákan àwa wọ́n bí àwọn sílẹ̀ nára òrí so ìtẹ́jáwà ti ní káwà ti bẹ́ẹ̀ lọ́kùn káwà ti so ó kálukú wa fún abẹ́ àti tó ń kéwòn èyí tó ń gbàwé kò fẹ́ kan béèrè reality kan gbọdọ̀ wà lọ́sàn rẹ̀ tí ó ní ìdù sí irun gbogbo wọn bí àwa sí mẹ́. òun ni ni òbí jẹ́ báwa kò fẹ́ ẹ̀sìn experience ni ah, wòlé ọlọ́mọ tó kúrẹ́ ẹ̀ lábẹ́dá ẹ̀ tọ́ni wòlé ọlọ́mọ yéé wòlé ọlọ́mọ yéé wòlé ọlọ́mọ tó kúrò tó kúrò ńkọ́ alùpùpù láyà pé èèyàn jẹ́ ìyàn ọlọ́run ó súnmọ́ ọlọ́run مجد في القرآن في الكتاب الإيمان والتقوى مجد يو دوا لوكان تجو الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي لا تبديل لكلمة الله سو مجد يو دوا لوكان يا رب تقول له طب هل هو tá a bá fi lè lo tápúwà tó wà nù ọkàn ẹ tẹ̀bá wo bá ń sọ̀tọ́ àwọn tàbí ọ̀tá fún àtọ́wà náà ọ̀sìn ànábì ní ń pa bóòlù òsì ló ìsìlẹ̀ ìmùsùlùmí alimuslim ẹ láyà ìdílé mòhó wà láyà ìdílé mòhó wà láyà ìdílé mòhó wà lákìlẹ̀ àná lẹ́yìn ìbára bí àtàkùwà àgbòmù lórí tó ní sọ́ọ̀tù lùdùrọ̀ ìnáyà ọ̀láyà kàlẹ̀ ní bàbá lórí sáfúwà tó wà ní ọkùnrin táàtì ló ń tí ń jẹ́ kí ìmọ̀ọ́nì pé di sẹ́ńtúrà náà lẹ́sìn pé kí nà mọ̀lùmọ̀lùmọ̀ náà ẹ̀wà mọ̀bìnú mọ̀bìnú pé ìmọ̀ọ́nì jẹ́ ẹni pẹ̀lú ọlọ́run náà lèèyàn fi báwọ̀ ẹ̀yọ́ ọlọ́run ọba lórí pápú àtẹ̀yàn ní náà lè yẹ bí sábò sí fún mùsùlùmí bí méjèèjì bá fi wà lọ́kàn tó ẹ ti bá hàn níbi iṣẹ́ ara bẹ́ẹ̀ náà lè ń jẹ wòlíì ọlọ́run ẹlòmíì wá ń bẹ ó lè má kéwú ṣùgbọ́n àwọn tí màá yí ọ̀rìn lẹ̀ lọ́kàn rẹ̀ jẹ́ tó kéwú ẹjọ́ òun kéwú òun mọ fáàkì ní òun application fáàkì pé bó ti wà yẹn o gbogbo fọ́múlà tó wà ní òkè lọ́tọ̀ ìrètí lọ́dún tèmi àbí kìíní kankan ló há wọ́n ní jọ tó bá kù tí ó jọ tó lò kò mọ tí ó dìde tó ọkàn yìí ṣe ìka kékeré irú tó bá sọ̀kalẹ̀ lọ́kàn náà ni máa ń dì ká ibi báwo ni ládàá tó yóò gba àbíṣẹ́ kankan lè ni ládàá ṣe ìdí lópin ó máa ń ṣe pẹ̀lú tó bá ṣe so Ibn Jawzi rahimahullah lẹ́nu jọ bí kọ́ bí ẹ̀dùn kọ́ọ̀tù gbogbo ẹni tó bá ti tọ́lọ̀ ọba bá kẹ́ tó bá lè ka síra tó sì mọ̀ pé tó lè ka kọ́dà bí òbá lè ka òun yóò lè ka lágbáwá rẹ̀ kókó òyìnbó ni òun sẹ́dùn kọ́ọ̀tù ní jọ bí òbá lè ka lágbáwá rẹ̀ kókó òyìnbó ni èmi ò wá rẹ̀ sí ìfẹ́ni kẹ̀kẹ́ tó ń bá bẹ̀ka lè ka tó lè ka lágbáwá fún àkà kó ló mọ̀ ká rọ́ọ̀bù pọ̀ gẹ́gẹ́ náà péyàn bá ń kájú bá kò yé mẹ́rà kò kí ló rí rà ju pé ló péyàn ń gbọ́ lọ fẹ́dùn kan bẹ̀. Polisi kìí sọ̀rọ̀ kéwù nìkan ló wà bẹ́ẹ̀ ẹ̀sírẹ́ǹsì báwo ni a ti fi ìmáà kó wá dọ́kúmẹ́ǹtì ẹ̀ fún wa. Ebi jẹ́ ọdún sọ wípé wàlláhi lakọ̀dọ̀rọ̀ àìsù màn yóò fèrò sọ látàwàtàwà. Láwùjọ mi, pátánà àwọn èèyàn méjì ìgbà tó rí pátánà méjì mo padà wá ọ̀gáàbù kan tó ṣe ìgbẹ́ni ọ̀kan nu mo wá gbá náà ní tó tó yàtọ̀ yí wá ìlú ti àti ìgbà gbọ́dọ̀ wá mẹ́ mo rí láwùjọ mi ẹ tó ṣe pé ní ti ń máa ń gbàwẹ̀ dáadáa ní máa ń kírun dáadáa wà fọ́ọ̀bù ní ń dá akẹ́kọ̀ọ́ bèbí ọ̀gbọ́n mọ́ wẹ̀kàkàṣà òfin náà ó sì máa rí pé ó máa rí pa pé ń ṣe kùsùfù níbi kọ́ńdọ́tẹ̀ wọ̀lìbáàsì níbi akọ rẹ̀ tí wọ́n amọ́tò ògbóni ṣe tó wọ̀lùkùlùmù tambo àná fáwọn èèyàn bá rí ọkàn wọn máa ń sá fún irú tí kí ní yẹn máa bẹ ènìyàn bí a ó yẹ ká kọ́rọ̀ káwọn èèyàn fẹ́rẹ̀ kí wọ́n bá fún àbúrò sí pé ibi ń ṣe ní eh? òtẹ́lẹ̀ kí ní mọ̀ sára sọ ìsọ tó bá kí ìyàmá ṣe rẹ̀ bọ̀ kí ní kan ló gbọdọ̀ bí ẹ́ eh? ẹ̀mà ẹni wọn lọ sí àlọ́kọ́jọ́ ìjọba eh? ní sàfihàn ọ̀kan ní ìmọ̀ wọ̀ ọ̀bá kọ́ ìṣẹ́ ọ̀lọ́ ẹ́ bọ̀ òun rí fún ní àlọ́kọ́jọ́ tí wọ́n báyà wọ́n tó ìgbà pẹ̀lú ìsàmbò àmì ọkàn ó yóò tó dìra déédéé jẹ́lì yẹn wọ̀n lọ́kàn àwọn èèyàn lẹ́nu àwọn èèyàn ní ìtàbílà pété bá wọn fáwọn rẹ̀ lóòótọ́ bá ẹjúbọ̀ kò sí kò kò kò kẹ́kọ̀ọ́ wọn àtúrà olóòwò àwọn kan báyìí wọn wọ̀ kọ́ńtà tẹ́tí ó ṣèjọ́ dùbà yìí àwọn yẹ kó ṣe pé ìfẹ́ ọlọ́run ọba ìfẹ́ àwọn èèyàn gan yóò wà pété tẹ́ẹ̀ bá ti ní gan ẹ̀yìn ó fẹ́ràn rẹ̀ tẹ́ẹ̀ bá ti ní gan ẹ̀yìn ó fẹ́ràn tó tọ́wọ́ wọ̀rọ̀ ẹ̀kú mọ̀nyẹ́ bá ti fa fẹ́rọ̀ sílẹ̀ wọn wá tẹ̀ lójú gbogbo abẹ́ tó dá nínú wọn yóò wà gbádá ọyá tó kò nílẹ̀ ó ti jẹ́ wọlé ìtẹ̀lẹ́ wo kẹ̀bí rò náà fi kì í àkókò náà ti pẹ́ wọlé àtàkà sókè òtún òbí ní oṣù kan tó ṣe kókó fọ́mà àmọ́ wọlé olúbu tàtàhà fàtó àlàmà àfàdé ẹ̀mí àwọn èèyàn wọ́n mọ̀ dùràǹgbà mọ̀ dùràǹgbà ìfẹ́ rẹ̀ ni. pàtàkì báńkì sábà wa òun tí ìlú jẹ́ rí ọ̀rọ̀ jẹ́ tòrú àtàrí rọ̀ mo ti kọ́ kan wọn àti sáńṣe pamọ́ òun kì í ṣe sáńṣe. السريرة tọ̀rírọ̀ ni nítorí mo ṣe pamọ́ nítorí mo fọkàn ìyàn ṣe láàrin ìyàn àtọ̀ lọ. àwọn tó bá kú wá mọ̀ àdúgbò kòtò yá ń sọ wípé tí kì pé wọ́n bá àwọn tó ń tẹ lọ́nà àwọn eléyìí nǹkan òun ò bá máa ṣe tó bá àwọn fẹ́ gbéṣẹ́ wọn pamọ́ tó pọ̀ òde òun fẹ́ mọ wá sókè òun lẹ̀. ibi nìkan ti wí kúrò sókè o ó ti ń gbé yẹn jáde jù bíi pé ìwọ yàtọ̀ ìwọ ń sin lọ. sẹ́ẹ̀dì mọ̀ pé kúrò àwọn náà ó kó bá wà náà súnà nẹ́bí ìdìbò ti pàtàkì fún àyàn ìdí ní ká ṣe àbọ̀ tó bá ṣe yí pé nǹkan tí ẹ̀ bá lè ṣe pamọ́ ni kò bá wọn káà ń ṣe pamọ́ bí èso gbọ́dọ̀ ìpamọ́ ní ká ti ṣe bá a bá tó ṣe kejì ní ti ìdíọ́dá parí ti ìdíọ́dá parí ti lájà ó sì máa ti bẹ́ẹ̀ èyí bí kọ́ ti tún ṣùgbọ́n wà ní ẹjẹ́ káwọn èèyàn tó ń fẹ́ ẹyọ ọ̀kan tó rí jẹ́mu tó wá sí fóun jẹ́ níbodì lọ. bí tí wàá bàbá kan etí nta tẹ́tí tẹ́tẹ́tẹ́ ní sẹ́ni pé nǹkan tó bá sọ̀kalẹ̀ sọ́kàn tó ti wá ní kọ́kàn rọ sẹ́yìn wá sọ̀rọ̀ lọ sí ìṣẹ́lá ànẹ́bí wọ́n wá ní ànẹ́bí yìí ní ká ṣe báyìí tó bá onílé mọ́ òun ló gbọ́dọ̀ bí kìí sọ̀rọ̀ kó bẹ̀rẹ̀ láti resort kó ẹsẹ̀ máa wá ẹsẹ̀ máa wá project sẹ́yìn padà wá bẹ́ẹ̀ bí yọ. ó lóun rí i pé sàrí rọ nǹkan tó ń ṣe pamọ́ òun ló mú látọ̀ wá. ó ní bí ẹjọ́ ti gbà ọ́ dáná fún ìmọ̀ àlejò wípé ẹ̀dáwò lábẹ́ ọ̀làwò pẹ̀lú àmàlí ní sọ̀rọ̀ àdúgbò ọ̀tọ̀ òun òun níjẹ́ lábà kàbọ́yà àwọ̀ èmi àbíọ̀n wọ ìnàmà káàna láwù ìsàtìlẹ̀ ṣùgbọ́n òun òun tọ́ láàrin òun àti ọlọ́ nítorí òun ṣe láàrin òun òun tọ́ kàn. ìdókòtì ní wọn náà tó nù máa sọ̀rọ̀ yìí òní ọ̀nà méjì ni anáàzọ́nù máàlùkù ló gba àdìsí ọkùnrin àdìsí máa ọkùnrin tó wọlé káàrin yẹn tó wọlé ìjọba àjẹ́nà náàzọ́nù máàlùkù gbà òun ti kẹ́kọ̀ọ́ ní ibi nígbà tó lọ́mọ àjẹ́nà ni o àbúláàbù náà ló láti wá wà lọ́lé ọlọ́gbọ́dọ̀ rẹ̀ anáàsì ní gba àdìsí yẹn wá tó sọ fún àbúláàbù náà ó gba anas náà ti wá fi kẹ̀kẹ́ kì í sì fẹ́ sí orí ìfẹ́ rírọ̀ ń ṣe ọ̀hán òun náà wá gbà mí. pé ẹni tó wọlé tó jọba àlùjọ náà ọmọ kọ̀ọ̀kan kì í sà fà kì í sì jọkan kọ́ọ̀dà nígbà tí ó wọlé jọ ń tọ̀rọ̀ wọ́n ní ìrọ̀gbà rẹ̀ fún mi ó fi bàtà sọ́ọ́ bí arúgbó wà rẹ̀ ó fi bàtà sọ́ọ́ bí arúgbó kì í tójú rẹ̀ láti fi tán ọmọ àgbẹ̀ mẹ́rin nígbà tí ẹ fún ọgbà náà wọlé àkókò àà ẹjọ́ wọlé ìdìbò dáńgbà tó kọjá ọmọ fún ẹgbẹ́ mẹ́ta àlá ó jẹ́ kínní àkà bá fún ìjábá tó dé gbẹmẹ sí à èlé ìpè kó kọ́lá gan tá a bá fẹ́ tó bá ti bá bùbù mọ́ ẹ̀gbọ́n bóyá mọ́ ọ̀la ni ó kì í. torí rẹ̀ ni abdulhamid ti wá tẹ̀lé wọlé kọ́lù ó sọ fún un pé òun àti bàbá àwọn jọ ní iṣu bàbá àwọn wá ní kó ọlọ́run wa sọ fúnjọ mẹ́ta kò sí náfìlà kankan tó wà lóde ní náfìlà méjì náà ní méjì kí àgbà bẹ́ẹ̀ lé lọ́mọ sọ ọgbà àbọ̀mà bẹ́ẹ̀ lẹ́nu ó lẹ́yìn tó mẹ́ta wọn bí wò ó bá náà sọ̀rọ̀ náà já ọjà bá nìkan ọ̀rọ̀ pé ọ̀rọ̀ pé ọba mi àgbẹ̀bí àti bàbá mi gbọ̀dọ̀ àgbà ànábì ló lọ máa jẹ́ náà ni àwọn òṣèlú lọ́wọ́ ìjẹ́ náà ní orílẹ̀ èdè ẹ̀rọ ìgbé ìjọba tó yàtọ̀ sí àwọn àyókù dáadáa ti ṣe ẹ́ kí ni tó máa ń ṣe ó ní kí kan gbé orí ọ̀nà òfin òun òfin ní kó mọ́ ń ṣe mo fẹ́ wo lọ́gbọ̀n àdìsí ẹ̀rọ ọ̀nà kẹ́kẹ́ lówó kẹta discussion ó ní abúláwọ̀ lásán fún wọn pé ìgbà tó ń dúró pẹ̀lú rẹ̀ fójọ́ mẹ́ta rẹ̀ fàlàǹdíà ọ̀rọ̀ ìyàkú mùmínà lẹ́yìn ṣe ọjọ́ mẹ́ta kò ní ìlú lórí wọn ó lè fi fi lẹ́yìn ìṣù zera anna yóò lè ti gbọ́ọ̀kan tí wọ́n ṣe pé ìdáta àárọ̀ tó bá kàtí lórí ó yà gbígbà tẹ́yà máa ń jí lórí bẹ́ẹ̀ ẹ́ tẹ́yà bá tẹ́yà ẹ yóò máa ń lọ ọlọ́run ọba náà bó ṣe gbó kó wọ́n ti gbèsè náà ẹ kì í jẹni tó ń máa ṣe tẹ̀lé ìgbòho ìgbò ìgbò bá ti yí lóru tó tó máa ń tó máa jọ lọ wà kábàrà àti àyàkó mọ̀ nípa ìpàdé ọlọ́ọ̀ọ́ àtàkùn lọ́wọ́ tí tó fi gbé bá lọ. ṣùgbọ́n ìgbò kàlùdé tó tó kó ìgbò tó ìran ló pa ọlọ́pọ̀ ní ọ̀ àní lámàmáhùn yẹ kúlù ìlànà àmúyọ̀ kan lé ní ẹni tàbí ó bá sọ̀rọ̀ dára mọ́ mi. ẹ kò pọ̀ ní sọ̀ láti ìrànláta mọ́ ọ̀hún òun náà sì mọ́ra rẹ̀ o ọmọ gángan òun náà bá lọ náà ni o àbúrò àwọn ọmọ àti wa sọ pé sàlámù ń ṣe wà mo fẹ́ kojú kéré wúṣẹ́ rẹ̀ sọ iṣẹ́ wà lórí ìgbà ilé ìwé tó fáwọn àdánà báwò òun fẹ́ kojú kéré wúṣẹ́ ilé ìwé tó mọ́tì ìtumọ̀ ilé kò ṣe mọ́tì níbi àmọ́ lòdọ́dọ̀ bẹ́ẹ̀ ara mistake táwa ṣe lórí ni pé àkàdé ìṣiṣẹ́ ti jẹ́ parí sí náà ni àmọ́ lòdọ́dọ̀ òun náà ti gbé ní ìṣèjọba tó kà fún wọn lára díẹ̀ èèyàn lè wà fún wọn sí àmọ́lòbọ́ ní ọ̀sẹ̀ àmọ́lòbátún rẹ̀ kò ní mọ̀ ẹlòmí ìgbẹ́tò gbé ṣe àmọ́lòbátún rẹ̀ ní ó lè kàn fún náà wọ́n jẹ́ àmọ́lòbọ́ ẹni tó kó ìjìnlẹ̀ sí èjì bá pé fún but sátán ló ti wípé ó wá rọrùn ó rọrùn àmọ́lòbátún náà ṣòro láti bíúdì ni but ládà rẹ̀ pọ̀ and kéèyàn bá ti lè rí bíúdì àmọ́lòbọ́ yẹ ẹni tó bá tẹ̀lé yá ó lóun fẹ́ fún gbére owó sẹ́ẹ̀ ọ̀hún wá bí pé wá yá àbdàlá inú ìlàmẹ́kùn bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ náà abẹ́ ìgbàdọ̀ ọ̀gbọ̀n náà ní àgbà bá mi ò lọ́jà kò bínú sí ni kò nàmí lódì ṣùgbọ́n tó sẹ́ni tó òun kó pàdé ìsọ̀tẹ́lá ẹ̀mẹ́ẹ̀ta ló sọ wípé nígbà tó wọlé wọn pé òun fẹ́ wá sọ́dọ̀ rẹ kóun fi gbogbo kí lòun ṣe kí n fi lè kọ́ọ̀tù kí n wo tóun ṣe kí n fi lè kọ́ọ̀tù فحديث هي حديث ما مضمون تبع الإمام وإسناده حدثنا عبد الرزاق حدثنا معمر عن الزوري قال أخبرني أنس بن مالك so abdulrahman abu as ló sọ fún anas bin malik so nígbà tábìlì abdulrahman abu as di ìdẹ̀kan tí ní sọ fún anas bin malik ti ti ní àfihàn ọwọ́ ló ń sọ pé ànábì sọ̀tọ́ náà sọ báyìí báyìí báyìí pọ̀lú wa jáde wọ́n ti gbàtí mo ní mo bẹ́ kọ́ ti sẹ́tọ̀ òde bíbí náà mi ní dọ́mà àlùjẹ́nà falam arọ̀kà tá a mọ́lù kẹ̀kẹ́ rà ámù mo ní o ṣiṣẹ́ mọ́tù nínú kàtà ọmọ àníjẹ́ famalẹ́bí balaga bí kà máa kọ́ là tó kí ni tí wọ́n rò pé ohun ọdún lẹ́sùn táwọn ti fi ń fọkọ́ máa jẹ́ náà yọ èmi ti ní ìdílé rí àgbọ̀yọ́ mi bẹ̀ tí àmẹ́bí ti wo owó lẹ́bílà fún wa wẹ̀ tẹ́sí ọ̀fẹ́ níbọ̀dì tí wọ́n àgbàtì náà wà gbàgbẹ̀ kan sọ ní òun ní maní ẹgbẹ̀rún lọ́la rẹ̀ ọ̀nà fún ìyàwó tó bá yàwó sí ẹ̀rọ àjọra jí ń sẹ́rẹ̀ ó lọ́ba ẹgbẹ́ yàwó fún ọba yàwó sí òun lọ́la rẹ̀ òun ní nọ́sílà tó a ah, kájẹ ìwé owó káwó káwó tààfù lọ́dọ̀ rẹ̀ ó gbé kò sí lẹ́bílà kò sáwò òun sì gbé eléyìí ẹ̀rí sẹ́mi tó ń sàn fún náà nìyà níbo ló sáré báyìí ìyẹn ni bíkìtì wípé ẹni nínú àwọn èèyàn tó ṣe wípé kìtì wọn Hmm? àmọ́ lùdọ́ ní ọ̀nà ọ̀pọ̀ ìbá tún àwọn àwọn kan àmọ́ ìbá tún àti wọn ní òbíṣẹ́ wọn ga but àwọn onímọ̀ mara wọn onímọ̀ ẹ̀sìn ní ìlẹ̀ tó ti tiẹ̀ gbé kókó wa nípa ìdájọ́ ọ̀rọ̀ ìdájọ́ àrò ìdájọ́ kìnìkan ìdájọ́ kìnìkan ọ̀kan bẹ òun ọmọ ogun ìdájọ́ yìí kò tó mọ́fẹ̀ẹ́ rẹ fún ọkàn rẹ fún fún ìmọ̀lọ́run rẹ̀ fún. Tẹ̀rí àfa àtọ́hún fáwọn èèyàn lẹ́sẹ̀ nínú àwọn sáláfù àwọn fẹ̀ka mẹ́rin tí ìmánì rẹ̀ kún kódà kó má tèwú. Àwọn ọmọ rẹ̀ bá wọn. Kìí ṣe ìṣẹ́jú gbogbo nǹkan làwọn àdàbà fa. Àfa náà ni Akpọ́lù Gbẹ́rán ti àríwá ìrìn àkàtọ́ Gbẹ́rán ti wà sí. Bẹ́ẹ̀ kọ́ o. Alhassan al-Basri nínú àwọn tọ́lọ̀ wọn bá dé kó pé ní ọmọ yìí kó pé pé kéèyàn kún títí ayé kéèyàn kún títí ọkàn kéèyàn kún títí ẹsẹ̀ kó kún títí ní kó kún títí àdìsàn àwọn kún méjì bá kún. àwọn kan lọ sí pé ẹyọ kan náà ni wọ́n mọ̀ wọ́n mọ̀ tẹ́lẹ̀ àwọn kan lọ sí pé ọ̀rọ̀ ọkàn wọ́n mọ̀ wọn ìjọ àti ìmọ̀lọ́ ọ̀là ń pè ní àlẹ́ ìmọ̀lá ìmọ̀lọ́ àwọn kan táwọn ó fi sí pọ̀ ní àlẹ́ ìmọ̀lá ìmọ̀ tọ́lọ̀ ọba ni a ṣe ìdájọ́ ẹ̀sìn ẹ́ bọ́ọ̀lù kò sẹ́ni kankan tó bá gbé pé ìdájọ́ ìdílé bá mọ̀ ó gbọ́dọ̀ ní kọ́mpónẹ́ǹtì àlùmọ̀gbìlá òun náà ní bébí ìdílé ń yàpá tòtùbá ọ̀kan máa ń jù kan lọ tọ̀pọ̀ wá sí báwọn àfa àbá ti wá ṣe tó sùfìàmù sáórì ni ẹ mẹ̀múnù tó ti rọ ni àwọn wá ti mọ lọ àwọn àfa ilé ìdókòwò ti ní táwọn fẹ̀ ká kún sí ni kìí sọ̀rọ̀ pé wọ́n ní mọ́mọ́ dájọ́ zàká mọ́mọ́ dájọ́ ajé lọ́lé bá wọn wọ́n lọ́dọ̀ ọ̀rọ̀ zàká mi ẹ àmọ́ ń jọ fọ́kàn tàwọn àfa àti pọ̀yàn zàká tí bá ti ń le wọ́n mọ̀dọ̀ àwọn táwọn lọ́lọ́ kọ́dà wọn kò ní àwọn kan wọn bẹ kí ọlọ́run bá tẹ́ ní ìlú ọlọ́run bá fún un nínú asámi wà ní ọ̀hún. tó mẹ́rin ló ti mìíràn lọ ní bá sọ̀rọ̀ sọ pé àwọn afọ́mọ́ ó kalẹ̀ lọ láti kọlẹ̀ lọ ẹ̀rọ sàgbà fún jáde ọlọ́run fẹ́ rí apá àgbà apá ìnáwó ló mìíràn ọwọ́ rẹ̀ ó lọ́kàn òun lè kí apá àmì ṣe wá sí àwọn ìsìn Ah, wọ́n ti mọ gbogbo nǹkan tó wọ̀ lókè ọkàn jẹ́ ń lè tọ̀ agbáǹkan fi bá ka ayà tó kà fún un pé àkọ̀rọ̀ àyíká إما تعناهم سنين ثم جاءهم ما كانوا يوعدون فما أغنى عنهم ما كانوا ما كانوا pé ìwà ànábì tó rí tá a bá fáwọn èèyàn nígbàgbọ́ fún yíẹ̀ táwọn àmì àyè kan bá lọ fún yíẹ̀ ó wá ṣe pé ìjọba ọba ti ládé òfin wọn kíkú ikú ni àbí tó fara mi lọ́dà pé máa kọ́ fara wá dé bá wọn kò sẹ́ni kankan tó bá dé jáde kìí àmì tó rìn fóun bá lòdì pẹ̀pẹ́ yíyá ló mi parí ayé àtọ́jà bá tó dá mi ìmú ìgbóná bá ó kó bá dá ọba dákú ọmọ rẹ̀ ní ìdí pé ní ọjà padà jí ní máa mú lọ lé ó ti gba dóòtù tó wà sòtẹ́nà fáwọn ẹ̀dínmọ̀ ọ̀la òun náà bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọ́ ọba tí méjì pé fún àmọ́ kò tó ń tà nǹkan ni pé àwọn àfáà tá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run àwọn náà níbi ká tí màá rì sí i àfáà náà gbọ́dọ̀ máa rì sí i gba epo ìfẹ́ tán tó ń jọ káfọ́ ò bá fi rì bí ìdábùdàbù ní ìbára máa ṣe so ìgbà tí a náà tó tí àbúlá máa ń oh, àwọn ọ̀sẹ̀ wípé ó tubi ń kini kankan tó tóbi náà ọ̀dà kí ni owó fóun ṣe tó fi bá nìjọba àbí ọjọ́ tó lẹ̀ máa wúwa ó ní fàlámà wà lẹ́yìn tí dàárín ìgbà tó máa tọ̀ fẹ́ máa lọ wá pè ó pè mí wá wọ́n dàpọ̀ òun rántí kìíní kan ṣé ó tún sọ fún máa wúwà ilá máa rọ̀ àìsàn nítorí òun náà ní ìwọ̀n ìṣòro àmọ́ kẹyìn ọ̀kẹ́ tí mo lè rántí ọ̀gbẹ́ gẹ́rọ̀ àmì la ajidu fi nafsi li ahadi min al-muslimina bishan ẹyọ kan tí mo màdé ni pé lọ́kàn mi ní ìyèbá ní ní sí ìlà àbúrò rẹ̀ kàtẹ́ nìkan náà mùsùlùmí tí mùsùlùmí kan bẹ̀rẹ̀ náà sáà wọ́n dé ẹ̀wọ́ lè kọ́nà sí fún máa ń gbé báyà kọ́nà dípò rẹ̀ lọ àbí ìdí dára kásìlẹ̀ sí kò wù mí mo fi ìdí ìyẹn dé غير أني لا أجد في نفسي لأحد من المسلمين غشا إني لا داري فوق sáadà rẹ̀ pọ̀ òun náà ń pè ní àdúmọ̀kì pé o fẹ́ dáadáa pẹ̀lú mi wúlò ara tó fẹ́ fún wa rẹ̀ yẹ́ra á nílà ájú nàfẹ́ lè áhàdì nà mùsùlùmí bí ṣàn wán dẹ̀ wàlá áṣùdù áhàdà àlàfẹ́lì àtọ́ ọ̀gá òkúta pé é dẹ̀ ṣe pé sáà náà ẹnì rẹ̀ kan lórí orí tó bàbá fún un ní sílẹ̀ ẹ̀yìn bí ìwé ọkọ̀ ìlú mọ́ mọ̀ pé mọ̀dé ẹ̀yìn mọ́ bọ́lá dédé ọ̀rọ̀ pẹ̀lú àmọ̀ òṣù ọkùnrin ọ̀gẹ́ dínà bí láàrin wọn yà ó èsì kí wọn nígbà tó sọ bẹ́ẹ̀ fún òun ah, ló lé ọmọ ní àwọn fàdíkà gẹ́nà tán fún ọ wáyà sí láàmù tí ó kù òun làwọn òun lágbára àtúnṣe báwo kí ìdílé òun ni ọ̀rọ̀ tí kò jẹ́ ojú sọ pé òun ráwọ̀ èèyàn kan ẹ́ yẹ́kùrù sọ láta wọ̀tọ́ wọ̀tọ́ wọ́n bá wọ̀ tó pọ̀ tó bẹ̀rẹ̀ ṣùgbọ́n mo bẹ̀ wà kùlùmù náàkù àmà ọkọ̀ oṣù fún wọ́n àwọn gbogbo kàrámà náà ṣe ọkọ̀ òní tó ní àtàkì mọ́ wọn ẹ́ ó ní lọ́wọ́ náà gbọ́ gbogbo ọdún ní wọ́n yẹ kọ́kọ́ ẹ̀ wọn kò sílẹ̀ ìdílé sábà kù ọ̀wọ̀ dẹ́kìlú àtàrí ọ̀ òbí bọ́kà wọn ṣe rí àti bí wọ́n ṣe ní àlàkọ̀tọ̀ lọ lọ níbi táàbù ìyẹn orí bàtí pálákọ̀ọ́kọ́ tí mo kọ́ rí bọ́kà tó tó kù tó ṣe ti pé ó dá síbi nǹkan táwọn èèyàn ń rí bọ́ kò ní pọn tó bẹ́ẹ̀ kò ní pọn tó bẹ́ẹ̀ nínú táwọn èèyàn rí ẹlẹ́ẹ̀kejì òun kéré níbi nǹkan táwọn èèyàn ń dùn ó nípa níbi nǹkan táwọn èèyàn ò so ni inú ìjọ tó wá fún ìjọba nǹkan fún ọkọ̀ tí kánà mọ̀ wá fẹ́ta rẹ̀ débi tí ánàtì náà ti rí òun nìyí àdìsí náà Muhammadu náà bá ánàtì ló gbà ó bí láti máa mọ̀ pa abúlé àwọn yóò sọ fún pé tó àwọn yóò sọ fún pé wọn lọ́jà àkàndá yìí ń ṣe so òun lẹ́ẹ̀dì rí wípé kánẹ́lì sọ̀tọ́là máa sọ fún wa wípé mẹ́rin ṣe ìpè akọlù fèrè ìdáhùn ẹwọ́lẹ̀ mẹ́rin ṣe ìpè akọlù fèrè ìdáhùn wà wá ẹ̀ẹ́ kò sí ìkankan sí lóṣùwọ̀n rẹ̀ tí ó wúwo ní lóṣùwọ̀n lẹ́yìn ìgbà sẹ́yìn àbájúmáyọ̀ náà ọba tán tó tó wúwo tó ìwà dáadáa. sòkè ní ìyẹn tó ń gbé ọkàn ló bá wà tí kì í ṣe pé èèyàn sì tẹ ìgbẹ́. kọ́lá kìí ṣe jẹ́lẹ̀ tó lè wo ṣẹ̀bọ̀n kìí ṣe jẹ́lẹ̀ tó lè wo. so ebi ìjọ ju wa ní ní àkókò tọ̀rọ̀ anáṣẹ́yàtà ó ní fàmù afúláhà tàbí ìrákà ẹni tó bá tọ́kàn rẹ̀ ṣe tó pọ̀ mọ́ tó ṣiṣẹ́ lórí ẹ̀ sáà àbírò pọ̀lì àbírò lọ́fíńdà ọ̀la rẹ̀ yóò fẹ́ẹ́ ipe yóò ní báyìí yóò ní impact lára ìlú báwọn yẹn bá súnmọ́ àwọn obìnrin nǹkan kan ní ìlú ti pọ́jù àwọn ilé ìtọ́jú àbọ̀ tí kò táwọn ẹni yóò ṣiṣẹ́ kankan much sàríwọ̀ lè ní fún ẹ̀gbù òun ló ń ẹ̀mí sí gbogbo nǹkan tí ń ṣe òun gbọ́dọ̀ ní ọmọ kìí ṣe kan kékeré kọ́pàrì odori bọ́pàrì ọ̀bá wa dúró déédéé bẹ́ẹ̀ bá gbogbo àmọ́ ìjàwárì náà yóò bá ládàá nù pẹ̀lú yóò gbà dáadáa ṣùgbọ́n ó lè má ní ipa lára ìlú mi. sọ ibi tí wàhálà tí wọ́n wá ń ṣẹlẹ̀ láàrin àwọn afáàní tọ́mọ́tò hasadi àwọn afáàní ọ̀hún hasadi. alájú máa ń fa hasadi ní pé tó ń fi kíláàsì gbá gbọ́dọ̀gbọ́dọ̀ ò ṣe mọ́ọ̀tì náà ó ti wá sí fóun ló wá ní ilé báyìí òwò mọ̀ fún mọ́ọ̀tì wò mọ́ọ̀tì. Eh? ó lè sọ pé ìkọ́lá òun gbà sí ti ẹ̀jọ̀ ó ti ń kéwú ah, wọn alẹ́ ìdájọ́ pé ó gún wọn sí yẹ ó sá pé kí lẹ́yìn àti ó lọ́gbẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kéwú gbò. Abu Hanifa rahimahullah no let's go to let's go to let's go to àtẹ̀kọ́ òun ní Madina ó kéwú Madina ọlọ́dún tó rọ̀ kọ́ lọ òun bá wà fáà méjì kan màdínà ó bá wà bí i àfúnà bí ọ̀dàmà tó já táìmà màlú ó sì bá abu zinari tóun náà já táìmà màlú àfáàbàdún náà bí èjì ó nígbà tó wà bẹ́ẹ̀ pé sábà ká máa wo ìmà hmm? ká wo ìmà pé àpá ó ní níbi ìmà rọ̀bíà ní ìmà tí a kò dìnnà dì but nígbà tó ń dé màdínà òun ni pé ọ̀dọ̀ àbúrúdì náà lù làwọn èèyàn wà làwọn olóńdìlà olóńdìlà ọ̀nà ìsìn ìta wọ́n wá lọ fún rọ̀bíà bí àbúrúdì náà sì ń wọ́n dá but wọ́n ti wọ́n ń mọ̀ ju lágbájọ́ lọ́jọ́ ẹ̀rọ pa wọ́n kò yẹ kó kó kó dààmú rẹ̀ káfùn ní hábì ẹ àǹtà ọwọ́ kàbáyé kàbáyé káfùn ní hábì hábì ní ìgbà bá fẹ́ kú lórí kò bá fi lọ kò bá fi ìpín ọlọ́run ọ̀wà fún ìgbà fi ìpín ọlọ́run ní oore ìpín tọ́lọ̀ bá pín fún ìyàpín ah, ẹrú mi mo pé kí ọwọ́ kan ẹ̀bùn ọlọ́run báyìí káyọ̀ ní ìrọ́bì nìṣẹ́lẹ̀ ó lóore ju àpò ìmọ̀lọ́ wọ́n ní àpò dọ̀họ́ ní pé bọ́sọ̀ ọba tó bá fẹ́ hágbé ọwọ́ ẹ̀yọ̀ kan pé dàbí ìmọ̀kọ́ ìmọ̀kọ́ tó àwọn ọmọ bẹ̀rẹ̀ ṣòkòtì kankan ní àwọn àìmẹ́ẹ̀sì tẹ gbọ́ tẹ ẹ rí tó ṣe rí pé wọ́n ní kọ̀ búlù lọ́dọ̀ ẹ̀dá lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá kẹ̀kẹ́ ti gbà wọn. kì í ṣe ìdáwà wò níta yìí kì í ṣòro àdá wọn tó bá ń lọ ẹ̀rọ tó máa bà wọn kù torí ìjọ sọ pé ẹni tó bá kú ọkàn rẹ̀ ṣe tó kú nǹkan wà láàrin wọn tó bá ṣe fáhà àbí òrùka mọ̀ lọ́kẹ́ńdà ọ̀la rẹ̀ yóò tàn àfẹ́sùnmù rẹ̀ wọ́n máa gbóòrò rẹ̀ káàkiri ẹ̀rírọ̀ ló dà ló gbé ẹ̀mí tèmi wà á bá kọ́tù òló bí nẹ́sùn tèmi ọkàn náà kọ́ wò ọkàn rẹ̀ yóò kún kẹ́kẹ́ pẹ̀lú yíyọ́ nígbà rẹ̀ níta kúnnù jọjọ ọlọ́ọ̀ha ọlọ́ọ̀ha ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ mo fọlọ́ọ̀ bá bẹ̀ ní o mo fọlọ́ọ̀ bá bẹ̀ ní o ẹ́ ọ̀pọ̀lọpọ̀ bá tóbi ẹgbẹ̀rún ọlọ́run tó sàrọ̀ ẹ̀ ẹ mójú tó sàrọ̀ ìròyìn ọkàn yín àti àlákọ̀ yín pẹ̀lú ọlọ́run fàbẹ̀yìnáhù máa yá ń fa ìmọ̀ àpàtà ìhá ìdọ̀sọ̀lá ọ̀dọ̀ rẹ̀ títà nílò ọ̀yàn bá ti bàjẹ́ kápọ̀ ilé ìyẹn apá láìsí ìmọ̀ ìkan dáadáa ó lẹ́sẹ̀ nínú òwúlò pẹ̀lú ẹ̀ ó padà sáàdì tànẹ́bí aláwà ìyẹn fi dẹ́sẹ́dì mọ́tò ìgbà tọ́lá ha tọ́lá àjẹsẹ̀ kúló lọ́jà fọ́tẹ́lẹ́ fọ́tẹ́lẹ́ tó òun ni ọ̀rẹ́ mi ìjọ òjì náà àmàlù kúló tábùlù àmàlù ìjàwárí ní òjì àwọn iṣẹ́ ṣe pẹ̀lú ọkàn ó lọ́lá ju iṣẹ́ oríkèé lọ láwọn ọ̀nà tó pọ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ òun ni pé anàfìlàlà ìbádákẹ́ ọ̀nà ìjọ́sẹ̀ ọ̀kan tí nǹkan tó bá fi ní tí nǹkan bá ti ṣe tó bá wà kápá ní tó bá wó àbí nǹkan bàjẹ́ mẹ́rin bọ̀dì yá ká dínú ìbátan ìjàwá rẹ̀ ó lè wó ìbátan wíwò bí bá kàn pé sọ̀kan lọ́lá jùlọ kàbíyá ìmáàmù tí káàrí ló bá wà lọ́kùn tí ẹni ṣiṣẹ́ iṣẹ́ yẹn kò wí láwọn ọkàn mi and ìṣúmọ̀ ẹ̀mí ṣe gbogbo ẹ̀kọ́ ti tẹni tí òbí káàrí ṣe wọ́n ló dé táìmù tó lò wọ́n ló lò wàhálà tó ṣe wọ́n ló ṣe ọ̀fílọ́kà tí n fi wó rèé àwọn tòun yóò fi hàn wá wípé amọ̀lùkọ́lù ẹ̀ ó tóbi lọ́mọ ìjàwárí rẹ̀ pọ́ǹtì alákọ̀ọ́kọ́ pọ́ǹtì ẹlẹ́ẹ̀kejì àmàlò kọlù bí ẹ̀tàtà àwọn tí ọkàn ó nìkan yẹ fàmà wákọ̀ àdìlọ́gbé gbogbo téèyàn bá sọ tó bá tẹ̀lé ní gbogbo ìlú jáde àwòhárakájí àbí múfẹ́ǹtì ẹ̀lẹ́mìtì bẹ̀rẹ̀ kọ́sẹ̀ kọ́sẹ̀ tí kìí ṣe pé ọkàn ìfẹ́ǹdè fàlámù àfàbàtà àbẹ̀yìn ọlọ́run òní múlẹ̀. Ṣẹ́gbọ́n ọ̀nà tó pa àlá. Wàlá hmm? tí ó ṣe rùkú ń bì máa kàkàtà sọ̀rọ̀. Ṣé àìmáyé ti fi náà? Sọ̀rọ̀ èyí ò jẹ́ ẹlẹ́ẹ̀kejì náà àmọ́ lọ́pọ̀ sí àtìfà ẹlẹ́ẹ̀kẹta anáhà sábàbù lùmọ̀rọ́ síbi làálí àtìjẹ́mi òun ni rí sí ìdẹ́yàn tí èèyàn fẹ́ máa ní ipò tó ga láìjẹ́ náà ipò tó fẹ́ iṣẹ́ ìrìn àjò ò lè gbéyàn nílẹ̀ mọ̀tọ́lẹ̀ tẹ́lá táà pé kí ní ìjọ́ aka hadithi kiti abdallah bin abbas another reason that is the delay only one thing apart from me ẹni tí wọ́n gbọ́dọ̀ ní pẹ̀lú lápá àwọn ọmọ ó ní àmọ́lé sábà fẹ́lẹ̀ ó wù mí mo fẹ́ wà níbi tí àbúrò jùlọ ìlú èèyàn tí ó fẹ́ràn àwọn kan àmọ́ ẹ̀rọ wọn bá fẹ́ràn ibi káwá pẹ́ tí wọ́n dúró àìsàn náà òun lè má sí ń bẹ̀rẹ̀ àdéhùn àlọ́ àdéhùn then ẹ lóòtù kí ní ìfẹ́ tó bá fẹ́ fi jọ̀rọ̀ ọ̀tà ń fọ́pa ìfẹ́ ọlọ́run ìfẹ́ ọlọ́run hadith bá tuntun hadith wípé ثلاثة من كل فيه وجد على رفته أن يقول الله ورسوله أحب إليه ما سواه أنا أنس لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب هو ما يحب لأخيه ما يحب لنفسه حديث عن أنس àdíìsì pé ما من أحبه àpapá àdíjà náà lẹ́ẹ̀tì mọ̀ sí ma sàrí rọ̀ ẹni tó kẹ̀kan pé attention sí iṣẹ́ tí mahabbatullah wa mahabbatu rasulihi wa náà ìkọ́sí láti nínú ìmọ̀ so nígbà tí ọkùnrin yìí wá wá tó sọ bẹ́ẹ̀ ọkùnrin wa sọ pé wọ́n tẹ̀sà wọn bẹ́ hàdì hàdì dáná sí yẹn. ìgbà wo ni tẹ́ ẹ bá kúrò lé wọ àdídì láàyè àdúgbò àti àtúnà àbá ilé ìwà ìwà ìwà alẹ́sìn lọ́dọ̀ wọn. gbogbo àti tí wọn bá fẹ́ lọ́rùn bí àná lè fẹ́ àwọn ti mọ̀ pé ibi tọ́bẹ̀ wà gbàgbà ni sẹ́yìn ìtọ́bẹ̀ wà nù. Bébì kọ́ tẹ ẹ́nìbọ̀dù tó bá tẹ̀sán mọ̀gbà tí ìsìn bá lè tó bá gba yí mọ́ni pẹ̀lú àná yìí. Àmọ́dù ìjàwá yìí kéré lọ́dọ̀ ọ̀sùn wọn. Ṣẹ́gun kó dàgbọ́ sẹ́kọ̀ọ́ mẹ́ta àjọ ti fúnra wọn bàbá àgbàlá dábẹ́ tó sùn wọn lọ. Ẹni tí wọ́n lọ jí ìmùlò wà tí ó lè rìn lọ́dọ̀ rẹ̀ wọ́n àwọn òbí de lọ́dọ̀ òbí bàbẹ́. Ọkùnrin lára lọ́dọ̀ ọ̀dọ̀ ìrìn ọdọ́ tó bá tó gbọ́ kùsùn gbọ́ kùsùn tákìrì. Tó kéré lọ́dọ̀ wọn tó lọ́dọ̀ àtàdé yọ̀lẹ́ ní ìdílé gan-an èyí tó kúrò bí jùlọ lọ́kàn ṣe ọlọ́run ọba tó lè wù mí ṣe pẹ̀lú ọlá rẹ̀ tó ti ní ìṣe mo gẹ́ ìṣẹ̀lá ìtì bàtà sẹ́yìn bá ti ń wo ọ̀rọ̀ àmọ́lù ìjà àmọ́lù dáadáa kí tí ó máa kù fún náà ní wípé àmọ́ náà lọ kí làmọ́ náà lọ ó ń kálukú ó máa wù ah, but ǹjẹ́ ó bẹ̀ẹ́ kó o ṣe nǹkan àwọn náà lásà mọ díẹ̀ ní òkú ní bàbá tó wá sí ọ̀nà òkú nílẹ̀ ẹ̀jẹ̀ wa so èyí tí o bá ti ka àmọ́ náà fún ọ wò ní fẹ́ kàn ọ́ fún bọ́ because èwo ni wọ́n fẹ́ sì rí dénú tọ́lọ̀ ní òkè kí fún ilé ìgbàgbọ́ sálábà àti ìlú olóṣù alùpùpù láàrin oṣù lọ́sàn oṣù lálẹ́ oṣù kìnnìkan oṣù kìnnìkan yes ọlọ́run àbókùnrin adá iṣẹ́ yìí àwọn sábà rẹ̀ ṣe wá ní sẹ́kọ̀ gbọ́dọ̀ tó gbogbo fún ìṣẹ́hálù kọ̀ kọ́mọ́tò kúrò àdìmáà rẹ̀ tí ó bá ti ṣe nígbà gbogbo ní àdúgbò rẹ̀ òun kàn tán lábẹ́ lómi nìyẹn èyí tí yóò fi kàálà máa ń náà ní ilé lẹ́yìn ìgbà tó ń bá ṣe tòun tán ọlọ́run bá tó kún un pé òun tún lè ṣe ilé ìtàwọn ẹ̀dọ́ ọlọ́run òun tún fi gbà ládà èyí bọ̀rọ̀ pé à lórí ti náà ní ṣe gangan fúlàlà náà fi gbé kúrò àdìmáà ń wò bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ ò kéèké pé ìyẹn ọ̀nà bá ah, mo fẹ́ mú jọ́ lómi ó wà síra rẹ lẹ́sìn ara pé wọ́n mú jọ́ ara rẹ tán ló gbọ́dọ̀ kọ́ lọ́nà mo fẹ́ lu aláda òun ni bẹ́tí sì ń gbọ́ tẹ̀ bá gbọ́ fún wọn ní Imam Malik rahimahullah tó bá di ní Ramadan kì í ká àwọn ọ̀hún ké kì í àrọ́mù ní ilé ìrìnàjò tàbílù nù ọ̀rọ̀ ti ti dá ṣùgbọ́n tún ẹgbẹ́ gbogbo ọjọ́ yóò fún ìdíbẹ́ yìí náà mo ṣe rẹ̀ láti ojú pé ìrìnà rí fi ní ilé rí fi ìdánjò ṣe irú táìmù tó ń ká lóko ṣèjọ sí òun làwọn akọ́wà kún tí tí ó pọ̀ tí ó pọ̀ So, nígbà tí a náà sínú malik tẹ́lẹ̀ wọn sáré ọdún kan má kàtà ìjọ ìjọ kì á mọ̀ òdì àwọn ìmọ̀ta àdẹ́tàlá ẹni kí ló fi bẹ́ẹ̀ fún ma àdẹ́tùláha ní kàbírì àmàlù kí n sẹ́lẹ̀ kan tó tóbi ìfúnni mọ́ ìfẹ́ fún àníyàn kan jẹ tó sọ fún wọ̀lá kí ní òhìbò lọ́rọ̀ àmọ́ mo fẹ́ràn láti jíjẹ ìyẹn dé òun òwúṣọ̀ fún alábìnà ẹgbẹ́lẹ̀ ìrìnà bá ní almaru anta anta máa mọ́ ní àbàkù wàá wà pẹ̀lú àwọn tó fẹ́ tàbí wà pẹ̀lú ànábì ní a ah! ó wà pẹ̀lú ànábì anásì wá ní fàmàfárí alìmọ̀sìmọ́ ẹ́ bìṣẹ́ ìkè fara àhún ní bìmàkọ́ lọ́pọ̀ tó fẹ́ inú àwọn mùsùlùmí yóò dùn sí nǹkan kan tó ju èsì dánẹ́bí fẹ́ nìyẹn lọ pé tí èèyàn bá ti lè bá fẹ́ràn ọ̀rọ̀ àtòjíṣẹ́ èyí ó wà bí dánẹ́bí bá wà àá. anáti wá ní fàánà òfin bò lọ àwọn ọ̀rọ̀ èmi fẹ́ràn ọlọ́mọ fẹ́ràn òjíṣẹ́ wà òfin bò àbá bákìrì wà ọmọ mo sì fẹ́ràn àbúbákìrì wà ọmọ wà á rújú àkúnà máa ó wù mí kí n wà pẹ̀lú wọn wà ní ńlá àmàlú àmàlú kọ́nà pé ìgbà tó ní ìfẹ́ kan sára ìjọba àtàmà àmàlà àbáta àìdá òkúta èmò kọ́nà pé ìyẹn ní ọ̀rọ̀ so anẹ́sì pẹ̀lú àdínkù lórí àwọn kẹ̀kẹ́ ti mọ̀rọ̀ sàrí rọ̀ rẹ̀ òun náà ló mú iṣẹ́ wọn tó fi nípa tọ̀ tó máa ń gbà tó ṣe pé àwọn ò mọ́ fún ọba ní àmọ́lù ìjàwárí àgbàlagbà lóòótọ́ ṣùgbọ́n bí ìyàn bọ́lọ̀ bá di pé tó bá ṣe ń kẹ́tẹ́ ìbámu pé láàrin ìyàtọ̀ lọ tí ẹ bá ṣe náà kọ ó sì máa mọ̀ bó ṣe mọ́ ṣì náà sọ ife ànáhà sábàbù ìmọ̀ràn síbi là áálí àbìjánu àmọ́lù tùlùbí onímọ̀ ń jẹ́ sábàbí téèmọ̀ fi ń nípò tó gara àbìjánu ìwé example kíkà fẹ́ni fẹ́ni fìlú hébù lọ́wọ́ rọ̀ fún lásán ní òkútọ̀ yóò wá pẹ̀lú òun. ìmọ̀ sáà bíi bíi kọ́pẹ́ tọ̀ iṣẹ́ wo ló ti gbẹ̀gbẹ̀ fún èmi ò ní jọ̀rọ̀ náà tó kọ́ dàbí kìí ṣe èmo kìí láàgbẹ̀ kìí di kíní àná. torí ìṣe pọ́ǹtì ẹlẹ́kẹ̀ẹ́ta pọ́ǹtì ẹlẹ́kẹ̀ẹ́rin anáhà aṣáko wà á fáàbù mi àbálù ìjàrá rẹ̀ ó le ó sì ṣòro ju iṣẹ́ oríṣi lọ. bẹ́ẹ̀ ó lè ó sì ṣòro ìṣe orí kù yàkúrò ibn al-munkadir ibn al-munkadir sábàdà pẹ̀lú ibn al-munkadir níbi kíra àwọn tó ń jẹ́ bẹ́ẹ̀ tán ọ́fúnlá tán jọ mọ̀ ọ̀yá mẹ́ta mọ́ tàbí náà sì láwọn mọ́tẹ̀ẹ̀ta àwọn afá náà ń ṣe muhammad ibn al-munkadir abubakar ibn al-munkadir omar ibn al-munkadir bàbá àti wọn àlùkádì ló sọ ọmọ rẹ̀ àkọ́kọ́ Muhammad ó sọ pé ìlàbù bá sí ó sọ pé tàbí mọ́ bàbá àwọn yẹn òun jẹ́ bí ẹrú tí ó jẹ́ bí náà kìí ṣẹrú ó jẹ́ bí ẹni tí ó súnmọ́ Aisha ọ̀dọ̀lá because nínú kádìrì náà ní náà sábẹ̀ bàmú fẹ́ẹ̀lì ní fámílì Àìṣà ó wá ní mọ́mọ́sùn fẹ́ gbàgbẹ́kọ̀ rẹ̀ yóò sọ pé bàbá àwọn sọ fóun ọlọ́ọ̀bá kẹ́rọ àbí nǹkan ló púpọ̀ lẹ́sìn ní gbogbo wọn wá fẹ́ẹ́ sábà bí gbó lọ́wọ́ àwọn olùsọ wọn dá apá ńlá ńlá wọn. ó ní bàbá àwọn ọlọ́ba aisha kùn lò ó wá ní aisha owó tó owó tó aisha kùn òun wá fi ra ẹrú ẹrú kùn ẹrú yẹn tó fi owó aisha lòun fi rà òun ló òun wá sọ fọlọ́fọlọ́ ẹrú tó ń rà yìí òun fẹ́ súnmọ́ ni àwọn ọmọ gidi ni ojú wa owó àìsà lòun fẹ́ fi rà pé owó àìsà ló bí Muhammadu nù sẹ́lẹ̀ olóbi ọmọ ẹgbẹ́ àbúbá mọ́ọ́dún mùtẹ́dẹ̀ òun ni ó ní ọ̀rọ̀ olówó díẹ̀ ìgbà níbẹ̀ yóò lówó bá ti ní pọ̀tọ́bá lówó òun ni wọ́n sọ fún wọn sọ fún pé ṣé kéèyàn bá jẹ gbèsè ó sì yọ sí hajj wọ́n fẹ́ẹ́ hajj èwo ni ó sì tiwájú ní méjèèjì ó ní kó lọ sí hajj ó ní alhajj akudọ́ lè bẹ̀yìn hajj ní màmá yẹn fẹ́ gbogbo yìí tó bó lọ sí hajj ó wà lọ sí fọlọ́n fọlọ́n fún jẹjẹ. ọmọ ṣe dáadáa lára àwọn pọ̀ tó bá lówó lọ́wọ́ ẹnìkan bẹ tó jáfa àná lásìkò pẹ̀lú màdínà wọn pè ní ọ̀pọ̀ àwọn àwọn yìí jẹ́ ìrọ̀ àwọn afáìmọ̀ balẹ̀ fún ọ̀dùnmọ̀ màwọn lóun kájọ wà nínú kí wọ́n lọ lè fún sọ̀fọ́ àmì yìí owó tó pọ̀ yóò àwọn ẹ̀rù rẹ̀ tó lọ fún sọ̀fọ́ àmì wọ́n máa fún ọ̀sán tó bá wá dé yóò ní gbóhùn sọ̀fọ́ àmì kéke tí wọ́n ná ó wà hápù lẹ́gbọ́n tó yóò yí òun ti ìnvẹ́tà sọ̀fọ́ àmì pé máa bá mú kàbìrọ̀ dúlé ẹ́ fáwọn sọ̀fọ́ àmì lè ìbádà tẹ̀rọ̀ bìí pé kí ni fẹ́ẹ̀sọ̀ nípa kọ̀ǹtẹ̀ ìní tó débi mo fẹ́ kan ti bákọ̀pù wà ní bíbù káàtà rẹ̀ tó fi lé mọ́ sí ọlọ́run ba rẹ̀ lọ. màzọ́dún kàbírọ́ júlẹ̀ fárọ́ àtọ̀pọ̀ wà náà lé ìgbà ìṣẹ̀lẹ̀ ẹwúrú ẹwúrú nǹkan táwọn tọ́wọ́n fi owó ńláńlá gbogbo ẹ̀gbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ òun ló sọ wípé ní màláwù àlàkàtúwàlọ́ àlùbínà ni'mal aun ala taqwallah àlùbẹ́rù tó kò sí nǹkan kan tí máa ń jẹ́ ìrànlọ́wọ́ tó dáa jù lórí báyọ̀ ọlọ́ tó dàbí ọ̀rọ̀ torí káwọn èèyàn fẹ̀ kan àwọn sáláàbù wa ẹgbẹ́rù kan sọ níbi tó yíyan lẹ́ka àwọn tó wọ́n jẹ́ ẹgbẹ́ ìbáyà kálíkà sí lóde ìsára bíbí àwọn òṣìṣẹ́ àti ti tú lò ṣé ní àti ń bọ̀ kára bí wọ́n ti gbé ní àìsàn ni malaun ala taqwa Allah al-birr nígbà tó máa ti òkú bíbá àwọn ẹgbẹ́ rẹ̀ lọ́nà bá sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ tó kí tí Muhammad bin Kabir ṣe ilmọ̀ tó ní Kabir rọ́jùrì pápá ọ̀pọ̀pọ̀ ní ìbáraẹ̀sọ̀rọ̀ ẹwà wọn ní àwọn tó ń ti gbogbo àwọn ó ní káàbà tì mọ́ sí àbá ìnà sánátán àti àpapọ̀ ọmọ sí ẹ̀mí ní fọ́tí yẹ tó fi bàjá kó tó bà mọ́ sílẹ̀ wíyẹ̀ mọ́ bàjá owó tí gbogbo tí ó bá ṣe ìgbè gbogbo fún ọ lónìí kí ìyá àmọ́wọ̀ ìgbésẹ̀bà kì í ṣe iṣẹ́ wọn rí àwọn ìjàwárí ṣe ṣùgbọ́n kí nǹkan kan mọ́ àfẹ́ṣẹ́ náà wọ́n bẹ́ẹ̀ ni wọ́n jà sí bẹ́ẹ̀ ni wọ́n jà sí bẹ́ẹ̀ ni wọ́n jà sí kì í ṣe báwọn tá ń sọ̀rọ̀ yìí àwọn sẹ́fẹ̀ẹ́ tí àwọn ìjàwárí yẹn lọ́jú sí lọ ni ẹni tí wọ́n bọ̀ àmọ́lù kùlù lẹ́ni tí ń ṣe àmọ́lù jàwọ́dà àmọ́ tí ò fẹ́ kọ́ bàjẹ́ kò bẹ́ẹ̀ nìkan kọ́rọ́ lù àwọn ṣe wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe ṣe ṣùgbọ́n ó lè kọ́ bá mi bí ṣe ṣe ṣe ní abá tì lọ sí àgbà iná bẹ́ẹ̀ àtẹ̀sà pọ̀ mọ́ mo bẹ́ẹ̀ ni mi fa wàhálà àwọn forty years lájọ́ mi fà kí tó padà fi wá dúró déédéé fún bẹ́ẹ̀ báwo ni à <laughs> wọ́n ń ṣe àmọ́lù jàwárí ṣùgbọ́n kó mọ̀ ṣe pé ìka kan yóò rọ lu àmọ́ ìjà wa rẹ̀ tí òfin ní kankan lọ́dọ̀ lọ. so pọ́ǹtì mi nà pọ́ǹtì ẹlẹ́ka ò ní pé ànáhà ajumalu afa orípa amalu kalu orípa rẹ̀ máa ń wà mọ́ bíi lára ẹni tí máa gbé ìmọ̀lẹ̀ rẹ̀ máa ń tán ọ̀tọ́ rẹ̀ máa hàn ẹ́ ju àmọ́ ìjọba rẹ̀ torí rẹ̀ náà làwọn ẹni ọlọ́ọ̀fẹ́ wọn fi ń gbé pamọ́ wọn fi gbé pamọ́ kódà àwọn àwọn kan bẹ́ẹ̀ náà fẹ́láfọ́ àti ìsámọ́ ìṣẹ́lẹ̀ sẹ́wọ̀n pé téèyàn bá máa ń gbààwẹ̀ púpọ̀ ojú rẹ̀ máa ń dra sẹ́wọ̀n rẹ̀ tó kò jẹun wọ́n wà pé ìlọ́ọ̀lẹ́ kó fi pàwọ́dà kọ́mọ̀tàn kan sáré ẹ yóò kẹ̀kẹ́ náà ṣe fi wáyà lọ́lẹ̀ fásitì ìṣojú kọ́mọ̀ sí ah bọ́ọ̀lù tí ẹjọ́ tó sọ yẹn mò ń bá rẹ̀ tó tó sà sí mọ́mọ́. kìí ṣe nǹkan kan òun ni pé àwọn ń gbìyànjú kí nǹkan kan má ṣiṣẹ́ àná àwọn nùsùsù báńkà yìí ti fẹ́ni tí ó ti nǹkan kan ó wà fẹ́ni tó ṣe pé òun náà ń ṣe but tí ó ní foundation fún tó dàbí yóò fi máa lè máa sọ hmm? yóò lè máa sọ sọ náà èyí ò jẹ́ pọ́ǹtì ẹlẹ́ẹ̀karùn-ún ẹlẹ́ẹ̀kẹfà ànáhà ààbọ̀n àjọ òní tí ládàá rẹ̀ tóbi ládàá rẹ̀ tóbi gbà kọ́lá Abu Darda tàfàkùrù sáàtì fáìrù ní ìyá rẹ̀ ìrònú nípa ọlọ́run àti nípa mímọ̀ ọlọ́run olóore ju ìdúró ṣe ìyáàmù lẹ́yìn kan because òun ó bímọ yóò bímọ ẹlẹ́ẹ̀kejì anaha muharrikatun ìjàwá kan àwọn àmọ́lù ìkọ̀lùbíyà náà ní máa ń di oríṣi ní máa ń tìsíwájú ní máa ń tíṣe ọ̀n ní ó tíṣe ọ̀n tí ó lè kó lè múra. then ẹlẹ́ẹ̀kẹjọ anáhà tó áfíìmù ájúrò ìbádàtì ìjàwárí àtòkọ̀lìlúhù àtòkọ̀lìlúhù àmọ́lù ìkọ̀lùbíyà ìmọ̀ ń jẹ́ sí ládàá iṣẹ́ tẹ́ ìbáfọ́ kó tóbi ìsì máa ń jẹ́ kí ládàá rẹ̀ kéré ìsì tó máa ń bàjẹ́. àdìsí àmọ́gbọ̀n nǹkan sẹ́yìn sọ́nà ń sọ ń pa ìrún wa táǹtí ń sọ wípé kò sí fẹ́nìkọ̀ọ̀kan ní ilé ìtàgé áhàdìkún mi sọ láti rí ìlà máa akọ́là nínú ẹnìkan yóò nínú ọ̀rọ̀ rẹ̀ àti èyí tó bá ti rí pé ó bá gbọ́ yé pé kò tó dédé kọ́ńtẹ́ǹtì kò tó níbi ìwọ̀n kárí ní dédé ládàá bákàtà rẹ̀ jọ sí túbà kan rẹ̀ lẹ́jọ kan tòmátò nílẹ̀ dédé kí ni yàtọ̀ àkóso kòso nǹkan amàlú kan bí. sọ̀bẹ́ẹ̀ bá sì kírun tí ò lẹ́kọ̀ọ́ sí òjò kan náà ń bẹ kò ní ìfá padà o àwọn bá lọ́dọ̀ lọ zero wọn kọ́ bẹ́ẹ̀ ìyẹn lè gbẹ̀rún gbọ́ pé ní ìfẹ́ kò ní sá wọn lọ́dọ̀ lọ́nà ní ìkàtà náà ẹlẹ́ẹ̀kẹ̀sán kọ́tù àwòrò àti ìbádà ti gbà àmàlù ìkọlù ó tún lè rìpléèsì àmàlù ìjàwárí tí ìrọ̀lá ti. ẹ̀dáàkù ẹwà àdìsí àmúṣáláṣà yìí ìdá márùndọ̀lá abdu àwùsáfà bí ẹrú bá sàárẹ̀ àdìgbò travel tókótókó wá sàárẹ̀ àwọn àjọ tìtì máa ń ṣe pẹ̀lú oríkèé oníṣẹ́ mọ́ àbó tíráàbù àwọn ìlọ ìsúnmọ́ tí ń kọ́ kú sí ìbàláhù màkánà ẹ́ ìyàmọ́lùwù mùkí máa ń sàfihàn ìdí ń ṣe nígbà tó wà nílé tó rẹ̀ ọlọ́dún máa kọ́lá dáàbò kó bá lámì ẹ́ òun náà làmì ìsọ̀sọ́là náà sọ pé ó ń lọ sógun tàbú ànábì wọn sọ fún àkàlọ́ sógun tàbú wọn kàlọ́ sógun tàbú ní Islam ọlọ́pàá ẹ̀ ló ń pè ní láàtún ọ̀sọ́rọ̀ àgbẹ̀ ní jẹ́ ìṣòro ọ̀sọ́rọ̀ àtùgbà tí nǹkan lé tí a ti kù wa òun mọ́ òṣòwò jẹ́ àtùgbà bá tí àdúgbò ti súnmọ́ sí ó láìsí tó ń kálukú bẹ̀ kan fẹ́ wọ́ọ̀tì fún mọ́bàjẹ́ àtùwà náà lòun lọ́n fi pèrè lóbìnrin àlẹ́lẹ́ sábà ó fi láàtún ọ̀sọ́ bí tàbí òṣèlú tó ń tẹ́ pé òun gangan ló gbà àmùnásì tó wà ní tó tàbí àmùnásì tó gbà no àwọn olùdílé ilẹ̀ ká lọ àwọn tí wọ́n wá lẹ́sìn tuntun wò lọ sani jẹ̀mí ẹ̀sìn sọ́lọ́ ń túmọ̀ sí wọn ní wọ́n wá lọ sókun tàbú ànábì wọn sọ fáwọn kan jọ ń lọ pé ìnàbì màdínà ti àpòwámú bẹ́ẹ̀ ni kẹ́ lọ sókun yìí àwọn kan wà màdínà táwọn ò lọ sókun máa tẹ́ tó màfírọ́ ẹ̀ ní rìnrìn kankan tẹ́ bá rìnrìn two kilometres three kilometres wàlá kọ̀tà àtùmù wá dé yá ẹ̀ ní kọjá àdúgbò kan ilé akáánú máa kù àti gbogbo bẹ́ẹ̀ ti ń gbé irun àná wa kò ní ọ̀nbàládà fẹ́ wọn. àbíta ọmọlẹ̀ ọgọ̀ ẹtú tí ó di ìran ọmọlẹ̀ ìtumọ̀ pé ọlọ́wọ́ bá mọ̀ wọn ó túmọ̀ pé nǹkan yìí wọ́n ṣe wọn kàn lè ṣe. pé amadu kọlu nítorí ọmọ pẹ̀lú ọkàn hmm? òun ní ìgbà tó fẹ́ lọ sí tàbókò yìí fásitì sọ́nà bá fẹ́ lọ sógun ní máa ń fi ọ̀rùn kan náà sàábà ìsìláà ní wọ́n dùn ní Madina orí gbogbo ọ̀rọ̀ tó wá fún ọjà Madina náà lógo sometimes yóò fi amúrún omi màtó sílé ìgbà mi yóò fẹ̀sẹ̀ nínú ẹgbẹ́ tọ́ nígbà tó wà lọ sí tàbó ọwọ́ àti àìsàn àbẹ̀kọ́lé àìsàn àbẹ̀kọ́lé ìlú ní kó wọn mú tó Madina kó kẹrùn-ún sílẹ̀ àwọn kan wá ń sọ káàkiri ànábì náà tẹ̀ka tí wọ́n ti já ní tẹ̀ka ìwé ojú náà ní pé wọ́n ti sọ̀rọ̀ fún pé pé àwọn obìnrin àtàwọn kéékèèké náà ni wọ́n lè fi sọ débi táwọn èèyàn ńlá ńlá tẹ́lẹ̀ ń jagun wọn ní sílẹ̀ wọ́n mọ̀ pé lè ṣe bẹ́ẹ̀ o ẹ̀ka sọ bẹ́ẹ̀ alẹ́ wa sọ fún ànábì sàlá rọ̀ sẹ́lá wọ́n mọ̀ ìwọ̀n èèyàn mọ̀ pé òun àtìkàndí lòun fẹ́ lọ tó gbé káàdì mẹ́lòmí bọ́ọ̀ Ama ترضى أن تكون مني بمنزلة هارون من موسى ṣé kò ní wù ọ́ ṣé kò ní yọnu sí pé kó wà sí mi bí Haruna ti wà sí Musa èyí nígbà tí Musa náà fẹ́ lọ lè bọ́ lọ́wọ́ ọba sọ̀rọ̀ Haruna ló fi okùnlù ní ìkọ́ òun mójútó àwọn ìdíje ìlú nítorí máa ń bí sọ̀rọ̀ ọ̀hún làwọn tí àpapẹ̀ kankan bá parọ́ àwọn tó ń ṣe nǹkan tó yí wọ́n ní torí pé àlẹ́sọ̀sọ́là tó fi lè fi fi áyùwé arúnà ti fún mọ́ta pé ìtumọ̀ ẹ̀ ní wípé ànábì ọlọ́ọ̀ nìkan ní áyùwé jẹ́ tètè ma dá nàbí ọlọ́run ọ̀fẹ́ nìkan tó gbọdọ̀ tó náà nǹkan bí ànábì tó torí pé ànábì ní bí arúnà ti fún mọ́ta oṣù wọn lọ́kàn ìkejì ni pé ànábì ní sọ́wọ́n àti òun lè kó tó lè kọ́ fi ń tí mo sá sọ fún àwọn òkùnló ní ọ̀rọ̀ àwa ní ọ̀pọ̀ ọ̀dà ìjáde ẹja fún ìjọ fún ìgbéyàwó nínú Haruna àti Musa ta ló kọ́kọ́ fún Haruna ìṣòro àti Musa ọ̀rẹ́ ẹja jẹ gbé ànábì ìdíbí àti ní Haruna àbí ànábì ní Musa ń sọ Haruna wà kọ́kọ́ fún kẹrin tó kọ́kọ́ mẹ́wàá ti pàmí fẹ́ẹ̀ tí ò ti kú ni. tó mú ànábì sọ̀rọ̀ yẹn kò sọ̀rọ̀ pàmí fà ọmọ pàmí fà ọ̀rọ̀ wípé àwọn èèyàn fẹ́ máa fojú kéré wo róòlù tí wọ́n mú ayé ọ̀gá àbójúlé wò yọ àgbàdo pé hàrùnà ló mú tó mú tó lé nítorí wọn náà náà kọ́ ìṣẹ́ ńláńlá lónìí. náà tó pé ara nǹkan tí anáàtọ̀ awúlò àlìbádà ìjọwárì kàníyà ti sọ́dákọ́ máa dánù ìmọ̀ ìgbé èèyàn láàrin ẹ̀kọ́ nǹkan ti sọ́dákọ́ láì mọ́ lùú yá lọ́wọ́ anàdé máa lára tó bẹ́ẹ̀ tó bá lówó lù ìfìlàwẹ̀ tó ẹ̀kọ́lọ̀ bá ọ̀rọ̀ kan náà ní hmm? ọ̀rọ̀ kan ó ní inú mubarak tó ń sọ wípé abúlé mubarak ó ní ló ba amadi kàdíyè ló ba amadi kàdíyè mélòó iṣẹ́ ńláńlá tó iṣẹ́ ńláńlá ẹ̀kọ́ jẹ́ àmọ́ òṣùṣọ́ gbèrú òní àníyàn tí àbí ṣe ló ń sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lú. wọ́n bá àmà ní sọ̀rọ̀ àmélòó mélòó ní iṣẹ́ kékeré tó ka gbé òní ìgbà tí àníyàn tí àbí ṣe ló tó. then ẹlẹ́ẹ̀kẹ̀ wá anna àjọ̀rọ̀ ha lè tàlà òhàjì pé ládàá ládàá amọ̀lùkọ́lù lẹ́sẹ̀ láwùjọ àti kò lára kò lókun orí pété mọ̀ wípé bọ́lá ọba fẹ́ máa tàbíkẹ́ ní iṣẹ́ kọ̀ọ̀kan ní déédéé ẹ̀sírẹ́ǹsì tó kálukú ti ṣe àti ẹ́fọ́ọ̀tì àti òdodo òun náà làwọn èèyàn fi ń dúró àwọn nísìnyí báyìí ẹ̀yìn ẹ̀wò ogun tàbúrò ta ni wọ́n lọ Abubakar ọjọ́ lọ́wọ́ àwọn nígbà tí ó kó owó rẹ̀ wá ó kó gbogbo tó ní wa wọn lànà bíi ìdíje má bá àpẹẹrẹ àná àwọn ará ẹ̀ ti lò sílẹ̀ fún wọn wọn làpẹẹrẹ lọ́mọ lọ́wọ́ àwọn ọ̀ṣun nìkọ́lá àtúnṣe rẹ̀ ọmọ náà mọ̀ tẹ̀wá ìfọ́n mọ̀ tẹ̀wá èyí ò tún máa nù ń ná èyí gbogbo owó ẹ̀ bọ̀ ó pọ̀ ju gbogbo owó tàbí bá pè ó pọ̀ ju gbogbo owó tàbí bá pè sọ àwọn náà sì mà yàtọ̀ fún ládàá tí wọ́n mọ̀ fún wọn bá ó tó ní sáà tó sọ fún wọn ìgbà tó fọ́ọ̀nù mo ẹ̀rọ agbẹ́jà ní sẹ́mu ìlú ti sọ àtàwọn yòókù wọ́n bá inú ànábì dùn ní wípé pé Usman ló ṣe lè wọn ànábì ní mà bọ́ọ̀bà Usman mà fà àlàbàdà yẹn gbogbo bọ́ọ̀ fún Usman lè ṣe láti ṣe lẹ́yìn òní lẹ́yìn lẹ́yìn tó ṣe ìlú kò ní nílá lọ́dọ̀ náà àwọn ọba káwọn sáré àná yìí òdodo sincerity náà tó bá ọlọ́run lò ẹ́ tẹ́ ẹ bá wo ayé àtọ́jú àzáàbù ẹ̀mọ̀ tó bọ́lọ̀ kò sọ tẹ́ bá wo ayé àyẹ̀dá ebi mọ̀ mi nínú náà gbogbo àbí ìgbà tó bá gbà níbẹ̀ tẹ́wà tó lọ́wọ́ ọlọ́run nínà lè mú mi lè nínú wọn nínú àwọn mọ̀mìnì rìjáàlù ṣùgbọ́n nínà lè mọ̀mìnì àwọn ìgbà mọ̀mìnì làwọn akọ́ṣọ́ lórí ìgbà mọ̀mìnì nínú àwọn tó tún bá ànábì gbọ́ àwọn èèyàn tó ń bẹ nínú wọn sọ́dà kú sọ́nà bá gbọ́dọ̀ pé sọ́dà kú sẹ́rí tí ẹ̀dá bá jọ sọ fúnra wọn pé sọ̀dá ta sẹ́nà pé dédé tí mo rí mọ́ ni ọlọ́run tó rí inú tó níta ní sọ bá àbábí àti sọ́dà tó ń bá àlè àdéhùn sọ́dà lọ́wọ́ bá ti wọ́n mú sẹ́ bó ṣe ní ìta yẹn lòdì lọ́kàn kò sí ẹnìkan lábẹ́lẹ́ báwọn sàgbà ní kí n tó torí pé iṣẹ́ pẹ̀lú lè ṣe o lè ṣe ṣùgbọ́n ta ní ọ̀pọ̀ tiẹ̀ tẹ́lẹ̀dì àtẹ́ náà lájọmọ̀ sọ ah, ọ̀lá àlọ́gbọ́dá ń gbìyànjú mi tẹ́tẹ̀ ní wá tó tọ́lọ̀ pé ọlọ́run ní ìjọ ṣe yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe nínú wọn ah, ọlọ́ba lè sọ owó ẹ̀fẹ́ mi lẹ́yọ̀ kan àdáṣíá bọ́ọ̀lá mi ló bẹ́ẹ̀ tó tọ́lọ́ jẹ́ mọ́ máa bọ̀ yẹ́ kí kọ́nà ń gbé jẹ́ bó lè kò sí ẹnì kẹ́kọ̀ọ́ tó lè bá wọn tàbí àbẹ̀bí kéjì bí àǹtọ́ tó bẹ́ẹ̀ nìkan olùṣiṣẹ́ kò lè ṣe kò má ta níwà tẹ́sì sí tiẹ̀ àwọn òkò ti wá tá a mọ̀ ọwọ́ akú sọ̀rọ̀ ìjì ìtọ́lọ́wọ́ sọ̀rọ̀ àwọn akọ́jọ́ sọ fún torí kò á nílò ìṣọ̀kalẹ̀ mọ́ ẹ̀hẹ́n àákàmọ̀ rí táà díẹ̀ díẹ̀ nìkan ọlọ́run bá fọta wọn tàbí ànábi ọlọ́run sọ́dà kú náà àhàdùn bá àdé àdéhùn tán bọ́lọ́run ọba gbé wọ́n mú un ṣe fàmínú wọn mọ̀ nkọ́dọ̀ nàdọ̀ ẹnìdẹ́ ni wọ́n tó lórí àdéhùn yẹn bọ́ sí mo tẹ̀lé náà wọ́n kúlé lórí wọ́n ti kú ìtumọ̀ pé wọ́n kú lórí ẹ̀ sọ́kọ̀ sípò pé wọ́n parí lórí dáadáa wà mí ní wọ́n má yà ní sọ́dọ̀ ní sì ń dẹnu ẹ̀ fún retí kíkú bá àwọn olóyè wà má bá dà ní kàbílà wọn ò lè ṣe ìdí àdéhùn pẹ̀lú ọlọ́ gbogbo ọ̀nà tí ẹni tó fi lè fi àbùkù kà wọn sàájà nínú lọ́ọ̀ wá pẹ̀lú ànábì ni nígbà tó ti wá lọ tán àwọn ọ̀rọ̀ tó kú òkè yìí tó wípé ládàá rẹ̀ lókun àtọ́ gẹ́bí sùúrù bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀jìlá anna ajọ́rọ̀ ha pé ládàá rẹ̀ yàtàmẹ́rù máa tàwa kúkú ìjàwárí àwọn ajé àmì tí orí tí ò bá lè jẹ́ gan ẹ́ àbí oríṣi dáwọ́ sẹ́ láàdá amálù kan lò rí rú gẹ́gẹ́ àti sàkàlẹ̀ ah, lágbájá ìlú fi hàn ah, òun lágbára má láti jì hàn tó dàtí ìyá nìyẹn láti gbà tó tó gbà tó lágbára tó ìtumọ̀ gbà ládàá lọ. Then ẹlẹ́ẹ̀kejìlá annaha takunu qabla amali jawari wa ma ní máa ń wá bí ìfọ́ ọ̀ṣẹ́ oríkì ní èyí ọ̀la níyàn kọ̀ọ̀kan ó tún wá mẹ́ṣọ̀ pé nígbà tó bá tó ń ṣe lọ́gbọ̀ ó mọ̀ mọ́nítọ̀ kiri àmọ́rọ̀ yóò mọ̀ tẹ̀lé yóò wá bìfọ́ ẹ̀ ó tún mọ̀ tẹ̀lé jawari wọn tó bá ti tán ó tọ̀ tó àwọn tó pé èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ ka àmọ́lù ìṣòro àrídìí ní ẹ̀yẹ gbọ́dọ̀ ká fún mi. tọ́ táàmù pọ̀ sí yọ ọdún ìkàndé kí n èké ka káka ọ̀rọ̀ ilé ìfásọ́ tó mo ti rò bóyá àráyè káka ọ̀rọ̀ ẹ̀dùn yìí mú táà ń lọ tí ọlọ́run bá fi ń fẹ́ràn olóògbé ọlọ́run tó bá fi ìdí àkà àtọ̀rọ̀ papọ̀ àǹdẹ̀ mẹ́ta yòókù àkàmọ́ká tó sábàárì yẹn kan tó bá ní káàkà táàmì ó lọ fún ṣe ẹgbẹ́ kí n ka ọ̀rọ̀ yìí lára kan tí ó mọ̀ ṣèèyàn ní ojú kòkòrò pé ọlọ́run ọba ọba tó ṣe é sún mọ́ and bí ẹ bá ti ń ka Kùránì èèyàn ní o máa ọ̀gáfù ẹ̀ nínú àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni ọlọ́run àwọn tẹ̀lifẹ̀ ní gold zonon alimokiri zonon àwọn afá máa ń kú jẹ ní lọ́nà fàtà àìsè òun bí pé kéńtà kánà badu amúríkà ìgbàgbọ́ báwo ni bó ti gbàgbọ́ fẹ́ bẹ́ẹ̀ sí máa ti lọ́n tó wọ́n náà fi ìlànà kó ń tẹ̀lé rẹ̀ tó ṣe má tó fẹ́ pèsè ọlọ́run kó fẹ́ máa jọ́sìn fún báwo ló ti bẹ̀rẹ̀ kí ló wá sí ọlọ́pàá kí ló ṣẹlẹ̀ ó ní ìyá pátá ọ̀sọ̀fún ọ̀sọ̀fún tó ní pé òun fẹ́ ká àwọn nǹkan kan kí wọ́n náà wá wò pé ṣé ọlọ́run ọkùnrin sọba pé èèyàn máa ń fi pé èèyàn máa ń fi ó lọ́wọ́ rí pé òun lọ́lọ́run ọba kan ọlọ́run ọba àwọn yìí kúntù ìdá àmì ìtùbí máa pè yà tí mo bá tẹ̀tẹ̀ kan sọ́bà rọ̀ àlàyé yóò ní turu fún mi kò ní bí àjẹrẹ́ yóò bá ní pé olú ọlọ́run tóun ní tòun tó tóun bá tẹ̀tẹ̀ sọ́bà rọ̀ àlàyé yóò ní kù lóòrùn wọ̀tà anábí yóò sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní bí àjẹun ní sáré bóun ti tẹ̀lẹ̀ irú ọlọ́run bá bá pé ìdá àmì ìṣòro kan á tẹ̀ òun tó tóun bá tún ṣe dáadáa òun tẹ̀lé òun kírun ní òun báwẹ̀ ní òun lè zakari záádà ní wá àtọ́ ní yóò tún fún un lálẹ́ fún kò ní kò tẹ́lẹ̀ tóun ṣe wọ́n ìdá àgbọ́tò àlè òun ní pé tóun bá fèsì ẹ̀ bá ọlọ́run bá wọn fẹ́ mọ́ sí báyìí bóun bá tún mọ àlìǹtì ọ̀rọ̀bà ni wà àmọ́ ni yóò fà mí mọ́ra kọjá ní ojú tí mo lọ. wọ́n ìdá wọ́n lẹ́yìn àná tí mo bá fẹ́yìn sí kí n yà sí nǹkan tó ní kí n ṣe tí n bá ẹ̀jẹ̀ lọ tí n ṣe tó wù mí sọ̀wọ́tà bí wà nàdáa nì yóò tó pè mí tí ha mọ́bọ́ wà nígbà wà kọ́kù lè fàtùràtù tẹ́fẹ́ máa ń se lọ́n lọ mú orí kìtìmọ́ dá oṣù rẹ̀ bí mo fẹ́ ṣe mi rọ̀gọ́bà ni wà mà náà nì lọ́sẹ̀ kọ́ sá ọmọ tí ó rẹ̀ ọ̀ ṣe ṣe ń wọ ọlọ́run talẹni tó lápọ̀lé dúró èdè pépépé kéèyàn wá ní kéèyàn nínú èèyàn báyìí kéèyàn nínú ọlọ́run báyìí wípé ọlọ́run ọba tó ṣe pé gbogbo nǹkan téèyàn máa ń ṣe fẹ́ẹ̀dá fẹ́ẹ̀dá ó fi kọ́ ọlọ́run tó fi fa mọ́ra ọ̀nà asan basiri sọ asan basiri ní ayé àti ìwà máa ń ká tó ń láti burú jù àbí tàbí àwọn sábà kùdú lọ́nà kí àwọn sábà kùdú nìyí àwọn ẹni ọlọ́run tán gbà lọ́wọ́ bọ́ ni wọ́n gbẹ kóòtù fún wọ́n tún wọn sínú kòtò wọn wà fún wọn náà irú ìyàtọ̀ fi ń dá àwọn sábà náà wà lọ́wọ́ òun ti dẹ́ ọlọ́wọ́ ni ilẹ̀ ìlẹ̀dí ilẹ̀ pátá lórí mọ́mí nínú wà mọ́mí náà tó mà lábíyà túbú èwo ni tó mà lábíyà túbú àwọn táǹkì sí náà mọ̀ mí lọ́pàá lóṣù wà kú gbàgbé á afẹ́gbà pé ká ayà yẹn á pé má má má má má má àkúrà mà azabu awo ìyá àbú wọn kí ìyá jà àwọn ẹni ìdè wọn wà yẹdù owó hún nílà sáwùbà ṣe ṣe sọ ìyá wọn fún kàlẹ́dà ti di wọn kọ́kọ́ wọ́n tó sọ ìyá wọn. àwọn òṣèlú àwọn àtàwọn ilé pọ̀ lórí ìlú ilé táwọn kan sá kọ́lẹ̀ nígbà tó lọ́wọ́ ọba ń sọ nípa àwọn àtàbí àárọ̀ ibi tó ń bá wọlé káwọn ọmọ náà káwọn ọmọ náà ọlọ́wọ́ àtọ̀pẹ́ ọlọ́pẹ́ lámúyẹ́dẹ́kù lù wá wà ń yẹ́kùn àwọn olùkọ́ wọn wà lùjánà sábàtà wà lùjánà wọn wà àmọ́ wọn àwọn akàn ìkìmà ni wọn á dìde tó padà wà lùjánà lórí dáadáa olùwà wọn ni sábà sọ pé àwọn yẹn tún àwọn olùwà ara kàn ọlọ́wọ́ ò lè fún yàtọ̀ yàrá kàn nígbà tí bàbá fún un. pé iṣẹ́ ọba ní fún ọ kò ní fi iṣẹ́ ọlọ́kàn tó kọ́nà kàn pé tẹ̀lé olówó wà láàrin ni pé iṣẹ́ àwọn òwe wà lùjánà iṣẹ́ òwe wà náà nítorí fi imú tó nígbà tó wọn fẹ́ sọ fún pàṣẹ wọn máa lùjánà wọn ọlọ́run ọba tó bá tó ṣe bá lù tó ṣe súnmọ́ ẹ̀ àbọ̀tẹ̀ bá fẹ́ súnmọ́ ọkàn àyàn èèyàn kọ́kọ́ fẹ́ súnmọ́ àgbẹ̀dẹ̀ ń sọ ẹja ní òtù pọ́ìntì yìí ó lé ọlọ́run ọba ní pé mo ò wá fún ìlànà bàtà ní òtù yìí pé àwọn ẹ̀sìlẹ̀sì téèyàn máa ń wá lọ́kàn àyàn téèyàn ó fi lè dìkọ́bà pé èèyàn ń ṣe lọ́ọ̀ Eh, torí bàbá àtẹ̀kan ṣe wàhálà ń bẹ̀rù bọ̀ àwọn òní máa alọ́ọ̀dìsì náà lákà máa mọ̀ Islam iman kéèyàn kan kí ni àkọ́ ìpè àwọn òní máa nígbà tó bá wò kẹ̀kẹ́ lẹ́sìn lẹ́sìn kàtà ń bá bọ̀ wá tẹ́lẹ̀ ká tó ní àbẹ̀lẹ̀ ọ̀nà kọ́lọ̀ ọ̀nà kó fún wa náà lọ́lẹ̀ ó fọkàn wa mọ́ ó kà wọ́n sínú àwọn tí ó gbà lẹ́rú tí ó fi gbà tẹ wọn tí ó ṣàgbọ́n wọn àlùmọ̀kọ̀bọ̀dọ́nù àtọ̀tọ̀ ẹ̀rọ